إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته a fi ọpẹ́ fún Allah a fi ògo fún un a fi yìn fún un nítorí pé òun náà ni ọba ọpẹ́ òun ni ọba iyì òun ni ọba ẹyìn òun ni ọba ògo kò sí ẹni tí ọpẹ́ tọ́ sí bí ó ṣe Allah kò sẹ́ni tí ògo tọ́ sí bí ó ṣe Allah òun nìkan ni alágbára lórí gbogbo ẹ̀dá pátápátá atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anẹ́dùwà Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ Allah ọba ìkẹ́ ọba àánú kí Allah kó kẹ́ wa láyé kó kẹ́ wa ní ọ̀run kó ṣàánú wa láyé kó ṣàánú wa ní ọ̀run àwọn tí wọ́n ti kú nínú àwa mùsùlùmí àwọn ọmọ ìyá wa tí wọ́n ti síwájú wa lọ kí Allah kó ṣe àlékún àforíjìn àlékún ìkẹ́ fún gbogbo wọn ní àpapọ̀ òní ni yawmul ahad déètì òní ni twenty six Rabi'u al-awwal oṣù kẹta ọdún fourteen forty one ìtẹ̀síwájú nínú tíra sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá báàbù takọ́ọ́dí wàlìmùlàzámátì fìlìmásjid wàlìmùlàzámátì fìlìmásjid orí ọ̀rọ̀ gbígba gbèsè àtàkọ́ọ́dí gbígba gbèsè wàlìmùlà zámátì fìlì másgìdì wàlìmùlà zámátì fìlì másgìdì àti dídógò tí onígbèsè nínú mọ́sálásí. òun ni ibi tí a fẹ́ kà ibi tí a bá a dé gbígba gbèsè àti dídógò tí onígbèsè nínú mọ́sálásí hadith four five seven four five seven àwọn káàb anahu takọ́dọ̀ ibùnà àbí hadirat. تقاضى ابن أبي حدرد دينا كان له عليه في المسجد فارتفعت أصواتهما حتى سمعها رسول الله صلى الله عليه وسلم وهو في بيته فخرج إليهما حتى كشف سجف حجرته فنادى يا كعب قال لبيك يا رسول الله لبيك يا رسول الله قال دع من دينك هذا وأومها إليه أي الشطر قال لقد فعلت يا رسول الله قال قم فقده hadith 457 five seven nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá ankab láti ọ̀dọ̀ kaab rọ̀díyàlọ́hu anhu. kí Allah yọ́nú sí i anahu takọ́dọ́ ibna abi hadirọ̀dì dainan dájúdájú káàbù ó sin ọmọ baba hadirọ̀d ní gbèsè kan ó sin ní gbèsè kan kánà lahu alayhi gbèsè kan tó wà lọ́rùn rẹ̀. tó jẹ́ dúkìá àti káàbù káàbù òun ni onídúkìá tí wọ́n jẹ ní nǹkan ọmọ bàbá hadirodi ni onígbèsè rẹ̀. káàbù àti ọmọ bàbá hadirọ́dì wọ́n wà nínú mọ́sálásí. No káàbù wá sin ọmọ bàbá haderodi ní gbèsè tí ó ń bẹ ní ọrùn rẹ̀ ọrùn ọmọ bàbá haderodi fili masjid nínú mọ́sálásí. fàrìtàfà àti àsìwàátùhùmá ohun àwọn méjèèjì bá lọ òkè ṣe mọ̀ pé àwọn tí wọ́n bá jẹ gbèsè àti onígbèsè wọn wọn ì sábà fi ohun ìrẹ̀lẹ̀ sọ nígbà tó sì ń yáwó kò sẹ́ni tó gbọ́. wọ́n máa ń sọ̀rọ̀ kánú rédíò ìgbà yáwó rẹ̀ yùngbàyùngbà ìgbà sanwó rẹ tìkọ̀tìkọ̀ ẹ má jẹ́ àdí abibiso lóore ẹ lọ sanwó yín kíákíá ṣẹ́ gbọ́ rí nígbà tí ìjọba tí wọ́n yá àwọn àgbẹ̀ lówó ẹ̀yin àgbẹ̀ ẹ lọ sanwó yín o owó tẹ́ ẹ yá lọ́wọ́ ìjọba tẹ̀tí rántí ni wọ́n ń kọ orin yẹn fún wọn wọ́n gbowó lọ́wọ́ ìjọba tán nígbà tíjọba ń fún wọn lówó tí wọ́n ẹ̀ dáko àgbọ́ orin àgbáriwo nígbà tó di pé wọ́n kéré oko tán tíjọba retí owó tí ò rówó tí wọ́n wàá sanwó ìjọba náà yà gbé wọn sórí rédíò ẹ̀yin àgbẹ̀ owó tẹ́ ẹ yá lọ́wọ́ ìjọba so ohun tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé nígbà táwọn yẹn bá fẹ́ yá owó kò ní sáriwo nígbà tí wọ́n bá fẹ́ san gbèsè etí tí ò gbọ́ sí nípìnlẹ̀ yóò wá gbọ́ sí ìwà tí ò dáa nù. ìwà tí ọ̀dà ni fàrìtàfà àti àsùwàtúhùmá ohun àwọn méjèèjì lọ òkè ó sì wà nínú mọ́sálásí bá a mú owó mi ìkejì náà sọ pé mi ò tí lówó lọ́wọ́ ni ọgbà owó ni o ọ̀sánwó mi lónìí ni o àtà sẹ̀mí àhá Rasulullahi sallallahu alayhi wa sallam títí òjíṣẹ́ Allah ó fi gbọ́ wa huwa fi baytihi òun sì wà nínú ilé tiẹ̀ ni ṣé mọ̀ kí wọ́n kọ́ mọ́sálásí àti ilé ànábì papọ̀ ni wọ́n pariwo bá mú owó mi ìǹtí lówó lọ́wọ́ ànábì wà nù ilé tiẹ̀ ó sì gbọ́ fàkọ́rọ̀jà ilẹ̀ yìí mà ànábì sì jáde sí àwọn méjèèjì hàtà kàṣáfà sì jìfà òjòrọ́tì ànábì jáde títí tó fi sí aṣọ ojú ẹnu ọ̀nà kọ́tìnì. kí wọ́n lè rí i. fànàdà ànábì wa ké pe káàbù ó ní ya káàbù káàbù káàbù kọ́ọ̀là làbáyìíká ya Rasulullah káàbù ní mo jẹ́ pè rẹ òjíṣẹ́ Allah. kọl anabi sọ pé dọ́à mi dáyìn ní kàhádà gbé èyí kúrò nínú gbèsè náà fún gbé èyí kúrò nínú gbèsè náà fún wàá ó máa ha ilé yìí ògìṣẹ́ ọlọ́run wá fi ọwọ́ ó fi ṣe àpèjúwe fún pé làá méjì fún kó mú lájì wá kó yọ̀ǹda ìyókù fún un. ayé aṣáàtì ìyẹn ni pé ìlàjì kọ́ọ̀lù káàbù sọ pé làkọ́dí fàálìtù yà Rasulullah ògìṣí àlọ́ dájúdájú mo ti ṣe bẹ́ẹ̀ kó sàn làjì kọ́ọ̀lù ànábì wa sọ fún ọmọ bàbá Hadirat pé um fàkdìhì ìwọ náà dìde lọ san gbèsè yòókù dìde kó san gbèsè rẹ fún. àwọn ẹ̀kọ́ tó pọ̀ ọ wà nínú hadithi ẹ̀kọ́ àkọ́kọ́ tí a lè fàyọ níbẹ̀ níbàámu sí bí Imam Bukhari fúnra ara rẹ̀ bó ṣe fi ṣe orí ọ̀rọ̀ àtàkọ́ọ́dí wàlìmùlázámà fìlẹ̀ mọ́síjìdì gbígba gbèsè àti dídógò tí onígbèsè nínú mọ́sálásí ìyẹn ti fi hàn wípé o lè dọdẹ onígbèsè rẹ nínú mọ́sálásí ẹnìkan jẹ ọ́ ní nǹkan ó wá ń sá fún ọ ó sì mọ̀ pé yóò wà kírun wọ́n wà lọ pàdé ẹnu mọ́sálásí afa bá mú owó mi ká tó kírun bá mú owó mi ọ̀dọ̀dẹ̀ rẹ̀ nígbà tó ti lẹ́tọ̀ọ́ fún ẹni tó jẹ ní nǹkan kó dọdẹ rẹ̀ nínú mọ́sálásí tó bá lọ jẹ́ jimá ńlá tí èrò lọ bí omi òkun kọ́ wá gásí pé wọ̀ nìkan náà wàá rámú láàrin ọ̀pọ̀ èèyàn máyì lọ́ba mú owó tó jẹ mí láti ọdún yìí wòye ojú tí ó wù ọ́ máyẹ̀yẹ ara rẹ nínú èrò a lè sin gbèsè lọ́wọ́ onígbèsè wa nínú mọ́sálásí ìyẹn jẹ́ nǹkan àkọ́kọ́ by that ìmáàmù ò ní sọ pé ah ńgbà tẹ́ ẹ fẹ́ jẹra yín lówó ṣé ti jẹra yín lówó ni ṣebí lélẹ̀ ti gbowó lọwọ ara yín ẹ máa kó kéèsì lọ sílé rárá o mọ́sálásí náà wọ́n ti yanjú ẹ bí wọ́n ti yanjú ilé náà ní ẹkọ kejì òun ni pé àwọn ọlọwọ wọ́n máa ń ṣe àpọ́nlé òjíṣẹ́ ọlọ́run wọ́n máa ń ṣe àpọ́nlé òjíṣẹ́ ọlọ́run tí ànábì bá pè wọ́n lọ síbi nǹkan tó lóore fún wọn wọ́n á tẹ̀lé ìwọ náà máa ṣàpọ́nlé àáfà rẹ ànábì ò sì mọ́ láyé lónìí tá àáfà rẹ bá bá ọ lórí ìbínú tó bá sọ fún ọ pé kó gbé ìbínú mì kó gbàgbé ẹ kó sì gbàgbé ẹ náà ni ìṣesí àwọn sálàfù nù. nǹkan kẹta nígbà tí ànábì pé káàb báwo ni káàb ṣe dáhùn ó ní làbáyíká ya Rasulullah làbáyíká ya Rasulullah. ǹjẹ́ ẹnìkan tún lè fẹ́ dákọ̀ ànábì lónìí lọ́dún ara rẹ̀ kó sọ pé làbáyíká ya Rasulullah rárá o ànábì ti kú ò láyé ẹni tó bá pè ọ́ ló fi ókọ rẹ̀ tẹ̀lé pé làbáyíká ya ustaz làbáyíkì ya ummi ẹ pé ìyá ẹ ló bá pè ọ́ ya abi mo jẹ́ pé rẹ̀ bàbá mi. kí ló fà á tí òjíṣẹ́ Allah fi pé kí káàbù kó dá gbèsè yẹn sí méjì. Si kó fara mọ́ ìlàjì kó gba ìlàjì lọ́wọ́ onígbèsè rẹ̀ káàbù bùnú máàlìkì àti ọmọ bàbá hadirod ànábì máa há lu àwọn méjèèjì ọmọ kọ̀ǹdíṣàn wọn ànábì máa wí pé káàbù tó bá gbé làjì tó fojú fo ìlàjì tó gbàlàjì kòkó bá kò ní lára ànábì sì mọ̀ pé ọmọ bàbá hádírọ́dì kìí ṣe pé ó fẹ́ san owó kò tí ì sí agbára ni. nínú ọ̀nà tí ẹni tí a jẹ lówó tóun náà sì lè fi ṣiṣẹ́ ládá wa òun ni pé alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tí ẹ̀sìn láàlẹ́ rè ìkíní. E ẹni tá a jẹ ní owó tá a jẹ ní dúkìá kan tí ọjọ́ sísan gbèsè náà tó tá a ti rówó san ó lè bá wa fi ọjọ́ kún ọjọ́ o rí owó ń san ní oṣù yìí ọ̀dà tó bá di oṣù tí ń bọ̀ lọ́ọ̀rì mú wa ọ̀wọ́ ń tó ṣeun iṣẹ́ ládàá ni. nǹkan kejì òun ni pé. kí ẹni tí a jẹ ní owó kó má gba gbogbo owó tí a jẹ kó gbà nínú rẹ̀ ó lè gba làjì ó lè gba ìlàta ó lè gba ìlàrin ó lè gba tirikọ́tà tiri ọba four gbèsè yẹn pé ọjà já nǹkan kan lẹ̀ nínú gbèsè o ìṣẹ̀lẹ̀ àdáni ó di nǹkan mélòó. sísún ọjọ́ gbèsè sísan síwájú dídín fífún onígbèsè ní dískáǹtì àlepèyàn ní dískáǹtì kejì ìkẹta tọwọ́ aga jùlọ ńbẹ òun ni yíyọ̀ǹda yíyọ̀ǹda gbogbo gbèsè náà. fún ẹni tí ó lọ́rùn pé mo ti yọ̀ǹda ẹ̀ fún ọ láyé lọ́rùn òun ló ga jù nínú iṣẹ́ ládàá tí olówó tó lè fi ṣàánú onígbèsè rẹ̀ wàyí o ní ti. Uh, ǹjẹ́ dandan ni fún ẹni tá a jẹ lówó kó ṣe àwọn nǹkan wọ̀nyẹn. kí ni ìdájọ́ àwọn ohun tá a kà sílẹ̀ tó jẹ́ iṣẹ́ olóore fún onídúkìá tẹ́nìkan jẹ ní dúkìá ní ti àkọ́kọ́ sísún ọjọ́ gbèsè síwájú fún onígbèsè tí ara ò tí ì dẹ̀ dandan nìyẹn nítorí pé dúkìá tí ò sí nílẹ̀ kò sẹ́ni tí ó gbà owó tí ò sí lọ́wọ́ ẹni kò sẹ́ni tá a fẹ́ fún náà kò sẹ́ni tí ó gbà á onígbèsè tí ò sì gba ẹ̀mí ẹ̀mí ló fẹ́ ṣe kí ni lọ́fẹ́ gbà.